my people oh my wonderful country people how na they? my people this video now must watch Now must watch oh between your Edochie and uh, Queen May make, make we just watch this video before we go come touch lighter my people it is not a small something oh. video, I am going to be dissecting some achievements of Yul Edochie exactly ever since he left his wife Bam. for another woman okay husband left her. Okay. There are a lot of lessons to lessons be learned, to be learned. Mm-hmm. and it will also help you to make future decisions. Exactly. Whether to follow the route you Ledoche followed, or you want to follow the route of Queen May. You Ledoche is all your decision. Exactly. Let me start with May. Very Yule good. Doche. All right. May Yule Doche is the ex-wife of Yule Doche. Bam. not eziokwu Why in marriage her husband left her or impregnated another woman Chicken, without her consent exactly she learned that her husband now have a second wife in the media exactly the, the husband never brought it to her notice that he needed a second wife uh -huh. and let me tell you this uh, yes so polygamy mm. you can't force polygamous lifestyle on a woman who doesn't want it. Yes. You can't force polygamous not interested in polygamy. Tell them. So that is why Yule Dochie mm -hmm. and May Yule Dochie insist that she doesn't want, want to be numbered. numbered. Exactly. She, she doesn't, doesn't want, to, to be numbered. What she don't like. Exactly. Polygamy Can't is person. Not her style. Poly polygamy is not her thing. Yes. so. That I accept polygamy doesn't mean that she must Yule Doche, May Yule Doche will accept. Because exactly. Of that, she is now in court filing for divorce. She and can. I believe she is not being sincere with her. Yes, deceit. They say deceit. If you are a polygamous man and you love polygamy, mm -hmm. tell mm-hmm. your wife you love polygamy. Exactly. Why did you leave me and go to another woman, like sleeping with another woman, having children with another woman while we are still in marriage? Mm -hmm. That deceit. Now deceit. Is it okay, that now. I am not active enough in the other side of the oh. Like I am not ask you me. don't like my food again. Ask me. The food will not be delicious again. Ataya o. Hmm. Am I hmm. not respecting you again as your wife? I don't know. Hmm. mm -hmm. on the issues she's having with Yul Edochie. But the long and short story is that she said she doesn't want to be number. Exactly. She's and she, They should respect her decision. Polygamy. Mm -hmm. And mm-hmm. it's fine. Yeah. Okay. Mm -hmm. Since this woman left Yul Edochie, the only thing I don't like is the fact that she lost her son. Oh, Chineke. I wish she never lost her son. Ah some mm. of you saying she is playing the pity card. Card. That is it. Eh? she is playing a pity card. Oh. Everywhere she When una that? die, make una come know whether ah. Who knows what she did to you, Ledoche? Ah. Who knows the level of torment you, Ledoche, passed through? Mm -mm. I don't tell you truth. though. You might not accept this truth now. Exactly. But believe me, auntie. Believe me, bros. Hmm. Brother, you go accept that tomorrow. Exactly. Who you not go no more? I'm going to tell you. It might not sit well with you. You might not want to swallow it yet, but hmm. tomorrow you will come in terms with reality. Exactly. That this thing not true. Exactly. Who know what she did to you, Ledoche? How can a man wake up and say, you don't want the wife again? Something must have gone wrong. Hmm. Maybe she did see another man. Maybe something is happening. Like I said, I don't know, but very very insensitive. abeg make she go sit down jare this girl everywhere she go she dey hmm. cry. Hmm. when you lost your loved one you go no how far. have you lost a son before a, child a daughter. Ah. husband wife mother father. oh pray you don't lose anybody. i'm telling you. if you've lost somebody. Hmm. you won't be sounding the way you're sounding. exactly. Hmm. if you have lost somebody dear to you. ah you will not blame God. this lady for crying everywhere. oh. But because maybe you have not been hit by such a thing before, mm-hmm. or that type of news. Who no go, no, no. You people are so insensitive. Ah. I know we have a lot of gullible women ah. that jump on everything they see. But you see, in this particular, as in this particular one now, hmm. it has nothing to do with being gullible. At all. Every woman. Tell them. always want to. Tell them. with her fellow woman, her fellow lady. Ah. That is nine months born am the pikin grow and you can't lose that child Try. may it never be your portion at all it will never may be an our portion no matter the circumstance no matter I what not care about Car. the circumstance that surround it may it never happen to you at all so now there is something I noticed the achievements she lost her son beg talk jare and uh, even though she's grieving mm -hmm. and she's in pain mm -hmm. but she gained quite a lot uh. It look like Yuledo just stole the star of May Yuledo. Bam, she still a, he still am. Since May Yuledo left you, hmm. her shine happy, her star happy. The shining. Hmm. She has come out of where she has been hiding. Yuledo still her destiny, her glory. skills, and she can even be better than who she was before. Oh. If she did not lose, if she did not lose Yuledo mm. to another for another woman have seen some of her her uniqueness. Oh. I don't think so. For where? A lot of men will swallow your shine. They will swallow. A lot of men will steal your They're full everywhere. You know, they Destiny still like. The wife. Yes. The ex-wife. He's still am. Now, see her star shining. shining. You see, hmm. losing you le doche for another woman is worth it. It worth. Ha! Thank you, you sister. The only thing losing her son. Exactly. But you Ledochi. In water. Losing him for her destiny and her star. To me. Ha. It's ah, okay. It's okay. In water, my beg. It's 100% worth it. In water. Hmm. This woman has been like a, hmm. a daughter since. Yeah, hiding. daughter hiding inside her shell. Because you marry one a fantastic man. man. Move forward in life. Hmm. And the world is hearing about you. Oh. What do you oh. see? What do you have to say? Oh. What do you have to say in such scenario? He doesn't want it. He eh, what time him? What time? So these are her achievements. All those destiny buyers. getting to know about her. She's now she's no longer hiding. She's now more pronounced. Oh. She's interacting with the world and the world is interacting with her. She can. She's versatile in most of the things. Versatile. Different. My queen. Awards. She's not playing a pity card. At she's all. Only a woman. A woman. Strong woman. Hmm. These are his achievements. Who think Bujagwaban. Uledochie have achieved this. <laughs> you see this white, this white bishop, ah! this white apron. I'm telling you. The inscription of relax. Jagaba will fix Nigeria. That is the only thing you Uledochie have achieved ever since he separated from you. Oh, Jehovah, thank you, sis. Hmm. Eh, this is decision time. Onye bụ eziokwu ya kwuo. Who see truth make he talk? Mm. He has achieved wearing white apron. snapping picture. Snapping picture from one hotel to another. He snapped picture in the front of hotel. Oh. He snapped picture in front of vehicle. He snapped picture <laughs> uh, on the main road. Yeah, they tell and everywhere. Edoche is taking picture of Tinubu. Tinubu and Sheyi with a white apron. Relax, the Jagaban they walk. Relax, <laughs> Jagaban That is his only achievement. I'm telling you he guys. Oh, ex-wife what oh. ọ̀dọ̀ ti ṣòyìn he stole the shine of his wife no. the destiny of his wife oh. the shine the woman is supposed to be shining was taken away by her ex-husband now her star Don't they shine. thank you. God will bless to this lady. God will bless this lady. Mm. Or hmm. to go the route where the world will stand at your coming, as you are coming. give you applause. Oh. Because who they feel, who they think you can never be, that is who you are today. Ah. Baba what God. Do you say? Baba what do you God. Have to say? See, ah. see the achievements. See, Amma. Every day, relax. Relax, Jagaba on Fist Nigeria. April. He's looking for recognition. Forcing himself to be noticed by Jagaban when no they see him. Oh. Jagaban. Hey. The wife is moving from London to England, from England to US, ah. to US to Turkey. We make I go so. to Switzerland, from Switzerland. Money, JJ, Mona, Mama. We make I go so. With hmm. the Jagaban, relax, it they work. He's begging you people to relax. <laughs> Say Tinubu go fix Nigeria. Hi, yeah, yeah. Tinubu know they're ready to fix Nigeria. Oh. These are the, their achievements. Mm. God go bless this lady. Are you following the woman that the world is recognizing? I go follow Queen May. Queen May I so. Which one do you want? Queen May. Now you get this decision. Now you get this knife. And now you know who, where you want cut the knife, where you want cut this yam? Ah. Choose you, who you will serve. Are you serving this man or are you serving this woman that has <laughs> stand the war God will bless this lady. So far. See Did you hear what I said or you want me to put it on repeat? These are their achievements so far. Hmm. Former husband and wife. Hmm. One is a local champion okay. wearing Tinubu apron and Tinubu bedsheet. Mm -hmm. The other one is an international superstar, national and international. Chai! In what Iwọ In what Iwọ Choice It's yours. So mm. right now. My people, my people, una don hear am finish. I don't need to to come talk because when we they talk, it e will be like say we hate you or like Doche or one thing. Some people say Queen May they use uh, eh, uh, eh, the eh, uh, Yul Edochie name Now they take the shine. Uh, Queen May refuse to drop Yul Edochie name. Una get sense? Are you for real? are you for real as in this lady now because i don't know how i'm good this lady now don't analyze am you see am when queen may was with yul doche, e be like tortoise then hide am na yul doche, rather na yul edoche na im still queen may destiny na still in shine now where, be say everybody don go their separate way una don see am na una don see as e be una don see am wetin una david dey talk sef wetin una dey talk eh We may when e be say some people say eh if no be yul edochie which yul edochie my beg, yul when e get the name wetin e take the name take dey achieve relax jagaban we fix nigeria relax so it is the fact eh the the difference is seven up the difference is clear it is clear even blind man go go see the difference you dey see am so the difference is clear Queen May destiny was stolen by was stolen by Yul Edochie now wey be say Queen May don dey her own una see am na una see everything una see everything so those people wey be say dem dey carry dey talk dem dey carry dey talk most especially as queen may lost im pikin those of una be say una never lost una loved one before una no go understand una no go understand the pain i no know whether na because of me sef i don follow loss person wey be say e dear to my heart which is my husband i no know whether na make i understand this cry wey